bọ́bá ní o máa jó lọ rántí irú ìlù tó ń lù fún ẹ nítorí bọ́bá lùlù ọ̀fọ̀ fún bó bá jíjú ayọ̀ àgbámọ̀ ni ó padà kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ẹni tí ń gbọ́mi ó ń wúlé ẹja ẹ sì bí léèrè pé bó bá balẹ̀ ẹja dé ibo ni yóò kẹja sí apàjùbà ń balẹ̀ àparò jẹ́ bó bá pàjùbà tán níbo ló ka àparò sí wọn máa wẹ́lẹ́ mọ́. تعجبت بما يفعلن نساء زماننا فمن أجل النكدة أحبطتنا حياة أولادهن nítorí ohun tẹ́ ẹ fẹ́ jèrè lára ọmọ ẹ sì gbàgbé ọjọ́ ọ̀la rẹ̀ ẹ wá báyé rẹ̀ jẹ́ ẹni kọ́ ọmọ máa bá yín kiri wórógbó ẹ gbàgbé pé bó bá yá ọmọ ò lè fi wórógbó àwọn ọmọ tirẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ ẹni kọ́ máa bá yín tajà tí ẹ ẹ nítorí pé ó fẹ́ wúlò fún yín ẹ jẹ́ kó ṣàǹfààní fúnra rẹ̀ níjọ́ tọ́jọ́ bá lọ lórí yín bẹ́ẹ̀ bá lọ tán ọmọ òmà nírántí yín sí dáadáa ìpè ni yóò fi ṣẹwọ́ fún ìyá rẹ̀ nínú sáré má gbàgbé pé bó o bá ti ń pè ló kó o lè rí jẹ láyé kó o máa pè ló tọmọ náà mọ́ nítorí pé bó o bá kọ̀ tó ti torí bí ayé tìrẹ ò ti da tó fi bá tọmọ rẹ jẹ́ ọlọ́run ọba yóò bá yín lọ́wọ́ sí lálẹ́ kìí